الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن وعلاه باب باب من بر والديه زاد الله في عمره حدثنا أسبق بن الفرج قال أخبرني ابن وهب عن يحيى بن أيوب عن زبان عن زبان بن فائد عن سهل بن معاذ عن أبيه قال قال النبي صلى الله عليه وسلم من بر والديه توبى له زاد الله عز وجل في عمره صلى الله عليه وسلم أدوك ولو باوا ولو باوا باتي أتنجي وعلى رأي لا تتسواجه lérí ìtọ́lọ̀ torí ẹ̀dáwà òun náà ni ìjọsìn fún ọlọ́wọ́ bá wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ àsọ láti àṣẹ kọ́lọ́mọ́sà ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lọ́ wọn bá nínú àánú rẹ̀ àdúrà tá ń ṣe fúnra wa àti tí wọ́n ń ṣe fún wa àti táwa náà ń ṣe fún yẹn ọlọ́mọ́sà ìgbà gbogbo ẹ̀ al-Bukhari imam al-bukhari ní àwọn àkọọ́lẹ̀ tí wọ́n kọ sílẹ̀ nínú àwọn ahadis òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam nínú tíra àwọn tí wọ́n pè ní al'adabu al-mufrad wọ́n gbé ọgbà ọ̀rọ̀ kan wá bẹ̀ wọ́n ní eléyìí ní ọgbà ọ̀rọ̀ kan tó jẹ́ pé a máa kọ́ níbẹ̀ tí a sì máa pàtàkì àwọn òbí wa lẹ́yìn náà àwa ló lè mọ̀ pé gbogbo ẹni tí máa ń ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì ìyá rẹ̀ àti bàbá ẹ̀ ọlọ́wọ́n bá aláà ní máa ṣe ní okùnfà tí ẹ̀mí rẹ̀ ó fi gùn anábì lọ sọ bẹ́ sallallahu alaihi wasallam ẹni tí máa ń ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ dáadáa tí yẹn ṣe yẹn ọlọ́wọ́n máa ń lò ní sábàbí kó máa ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ̀ wọ́n ni òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam wọ́n lànà bí sọ pé man barra walidehi gbogbo ẹni tí máa ń ṣe dáadáa sí yàrá àti bàbá ẹ̀ túbà lahu ó kú oríire túbà lahu nígbàmí àwọn fáàmà túbà yìí ni ó máa jẹ́ tiẹ̀ àbíká ní oríire yóò máa jẹ́ tiẹ̀ ìtumọ̀ kan náà ní méjèèjì ẹni ọlọ́run bá ti ní kórìíra ọmọ jẹ́ tiẹ̀ yọ wà lìjánná ẹni bá ti wà lìjánná oríire ti jẹ́ ti tiẹ̀ anábì ní gbogbo ẹni tí bá ń ṣe dáadáa sí ya rẹ̀ wálidayhi àti bàbá rẹ̀ túbà lahu oríire ọmọ bá zádàláhù àzọ̀wọ̀jẹ́lá nínú ẹ̀bùn tó náà abàlóòtún wá bùn zádàláhù àzọ̀wọ̀jẹ́lá fi umrihi ọlọ́run bá aláwọ̀ wa fi àlékún sí ìṣẹ̀mí rẹ̀ tí ó lò lérí ilẹ̀ ọlọ́run ọlọ́run ogun lẹ́mí gúngùn sallallahu alaihi wasallam ó sì ti wá nínú àdísì mí náà tẹ́lẹ̀ tánábì ní man ahabba an yubsata lahu fi rizqihi gbogbo kọlọ̀mbà aláwò tí a rísì kílẹ̀ fún wàyún sa aláwò fi ẹ̀fẹ̀rihí tó sì fẹ́ kí ẹ̀mí ogun fàlíyẹ ṣùlẹ̀ ráhìmá kọ ma sókun ẹbí papọ̀ ọmọ ìjókun ẹbí oṣù kíní kọmọ tààlà àkọ́kọ́ wa jẹmọ́ bàbá wa ti ìyá wa àdísì méjèèjì wa àti ìyá wa ọlọ́mọba aláàmọ́ fi ń gbéyàn ga ọlọ́mọba aláàmọ́ fi ń fúnyàn lóore ọlọ́mọba lẹ́mìí gúngùn alẹ́wárí ní ẹlòmínà tó ti dáadáa tí ẹ̀mí rẹ̀ bọ́yá ọlọ́ndán òbí wò látara ọmọ yẹn ìta ń gbọ́ yí mẹ́wọ́ náà ni pé ọlọ́wọ́ba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ oyé ẹnu ẹnu wọn bá ń tọ́mọ yóò ṣe ní ayé ọlọ́wọ́n fẹ́ àlùbáríkà sí débi pé àwọn yẹn lọ wọn ń ṣe dáadáa miami ọlọ́run ló dá wa bàbá wa ti yá wa àwọn onísábàbí wa ọlọ́run ọba aláwọ̀ ní àníṣkúrìlì ọlọ́run ní ẹ dúpẹ́ fún mi wọ́lúwálì dẹ́ìk ẹ sì dúpẹ́ fún bàbá yín àti ìyá yín ọlọ́run pín ọpẹ́ sí méjì ó ní ẹfẹ́ mi ẹ má gbàgbé àwọn tẹ wáyé pàṣẹ wọn ọbẹ̀lọ́n ọlọ́mọjà fẹ́rígbà ọ mọjà fẹnukọ mọjà ṣiṣẹ́ níwájú àwọn òbí wa nínú àwọn àkọọ́lẹ̀ àfáwà al-Bukhari kọlọ̀ mọ́sàbá wa yọ́nú sí bàbá náà inú àwọn tíra tí wọ́n ṣe ilé ayé òun ni al-Adab al-Mufrad ó tún yàtọ̀ sí Sahih Bukhari wa Muslim ó sì jẹ́gbà àwọn àdísì yìí náà àbà wọn pàdé nínú Sahih Bukhari Imam Muslim òun lọ́mọ kéhùn àfáwà nínú ẹwà nínú aládàbí mufrad bọ̀tẹ̀ kí ló dé tó wọ́n fi kọtíra aládàbí mufrad wọ́n yọ àwọn ẹ̀kọ́ tó yẹ kí yíò ní tí ìbá jẹ́lẹ́sì adab wọ́n yọ wọ́n pìkì àwọn àdísì wọ́n pìkì àwọn yẹ wọ́n sọ dé odidi tíra mi òun náà pè ní aládàbí alimufrad òun náà mọ́mú lọ́wọ́ gbogbo ẹni wọ́n fẹ́ sórí rẹ̀ kọlọmọsà tó wá sọ́nà jù báyìí lọ wọn náà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọn náà níbi gun mímbà rí jọkan anábí wa ní amina amin amin ah anábí ni rọ́gìmọ̀ anfuhu rọ́gìmọ̀ anfuhu rọ́gìmọ̀ anfuhu kọlu ya rasulallah man anábí ni ojú títí anábí ni amin amin gbọ́ sáàmì tán anábí wa ní ojú títí ojú títí ọ̀rẹ́ níjọ́ lè kìí àmọ́ tó ń oyé ọlọ́run ní pánlé wọ́n lójú tíyàn lókè máa ń fò bí ká máa fi múyàn gbólẹ́sì ẹni máa fi mẹ́ gbólẹ́sì ẹni yìí ni ẹ ẹni yẹpẹrẹ ni anábì ni ẹni yẹpẹrẹ láyé bí àti lọ́hùn anábì wá kan òyìn mẹ́ta Ramadan bá láyé kò sì gbàwẹ̀ nǹkan kan lẹ́yìn náà wọ́n dákọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní sallallahu alaihi wasallam muhammad sallallahu alaihi wasallam anábi ni ojú fẹ́ ti láyé àti lọ ẹlẹ́ẹ̀kẹta anábi ni mọ̀dé adraka walidayhi indal kibar ẹni tọ́nà bá ní káwọn òbí rẹ̀ méjèèjì kí wọ́n dàgbà sí lọ́wọ́ ẹgbọ́ wọ́n dàgbà sí lọ́wọ́ àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wà lágbàlagbà òun náà sì ń bẹ láyé kéde pókún kékeré ọlọ́wọ́n bá alá oníkọgbọ́n onílàákáyinú ó sì dàgbà àwọn òbí rẹ̀ wá darúgbó sí lọ́wọ́ àwọn méjèèjì awọ àdáhùnmọ̀ abẹ́nìkanú àwọn méjèèjì lọ́lọ́ ní kọ́sẹ́kù fàdákàlà náàrọ̀ kọ̀ wá sí dáadáa fún wọn tó fi wá lọ lè yóò máa tọ́jú àwọn òbí rẹ̀ méjèèjì yóò sì máa sọ̀sọ̀ láti fún anábọ̀ Muhammad yóò sì máa gba àwẹ̀ Ramadan àmì àmì tànàbí wá sọ yẹn àmì tànàbí sọ́gbọ̀ ogun mímbàrí yẹn kó tó sọ̀rọ̀ yìí àmì yẹn wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní dìbìrì ìlú lọ́wọ́ bá pé Ọlọ́run pa òun láṣẹ kó wọ́n ṣàdúrà mẹ́ta kan sìn kó wọ́n ṣàdúrà fáwọn eh, mẹ́ta kan sìn àdúrà ó ní àléhìn kó wọ́n ṣépè láwọn mẹ́ta eh, ṣépè àdúrà ti bẹ̀rù àdúrà tó pé ní ẹgbẹ́ wọn ní wọ́n sàdúrà lè lérí wọ́n sàdúrà fún ẹ̀hẹ̀ dá aláhù dá alẹ́ jìbìrìl orí anábìnrin jìbìrìl lọ́wọ́ bá bí gẹ́gẹ́ gúnmí bàrí ó ní kí n sáámi lérí àdúrà tó ń ṣe ẹwà àdúrà tí jìbìrìl ṣe ìgbà ní Ramadan bá láyé tí nǹkan kan ṣe ṣe ọlọ́wọ́ dojú ti láyé lọ anábìnrin àmì ọlọ́ni kí jìbìrì lọ sọ bẹ́ẹ̀ jìbìrì wa sọ fún anábì pé sọ pé àmì <laughs> sallallahu alaihi wasallam ẹni tí wọ́n dárúkọ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sì kíni tí ó ní sallallahu alaihi wasallam jìbìrì lù ní ọ̀nítọ̀hún <laughs> ọlọ́run ti dójú tu láyé àti lọ́run ẹ̀yà anábì sáámi fún ẹni tó bá àwọn òbí ẹ̀ méjèèjì láyé àbọ́kanú àwọn méjèèjì ọwá ń pa wọ́n lẹ́kún kò sí dáadáa sí wọn ìwọ jìbìrì sáámi lérí pé kọ́lọ̀mọba aláàkọ́bá dójú tí wọ́n láyé àti lọ́rùn ọlọ́run lọ́rán jìbìrì lábí ọba gbogbo àwọn ọba ọba gbogbo àwọn ọba òun lọ́rán jìbìrì pé kọ́sàdúà ẹwà ní ìyẹ́bó sí lágbàtó Malikul Muluk òun lọ́rán jìbìrì pé kó sẹ́kíní kọ́sàdúà Malikul Malaik Ruh ọ̀gá àwọn màláíkà òun gbàdúwà fún dalọ́sà mi jama sayyidul awwalina wal akhirin eléri gbogbo àwọn anábì ọlọ́n pátá ilọ́sà mi ẹ̀yọ́ màá ya ìdákun àsàlátù ẹ̀ṣẹ̀ kan kékeré o àmọ́ àsàlátù tó bá ṣe yọ́ jẹ́ àsàlátù tánàbì ní kàṣí kiri tánàbì ní kàṣí ibi tí wà láwà wọ́n sì o ṣe ò tánàbì ní kòṣí kiri nkòṣe torí àlẹ́yìn tánàbì ti kọ́ wa bá ṣe ṣe gbogbo tí ọlọ́wọ́n bá láà ní kàṣí ọwọ́ ti ṣe tánàbì yẹn ò ní wà láwọn títà náà bí náà lọ dájú nítorí pé àdébì gan ni wọ́n rán sí wa ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa kí là ń fàyọ ń bí níta ń fàyọ gangan òun náà ni pé ọlọ́run ti rán jìbìrì ìlú kó ṣépè lẹ́ni tí ọba bóbi ẹ̀ láyé tí ò sí dáadáa sí wọn anábì sì ti sàmì rẹ̀ àdúrà tá anábì sàmì sí ẹ̀mọ́ náà pè ní àmín ìtumọ̀ àmín pé Allahumma stajib ọlọ́run mọ́sà ìgbà ẹnìkan sọ pé ọlọ́run wọlá amín ìsọkúsọ ní sọ àwọn gbọ́ káàkiri yorùbá wọ́n ní ọlọ́run wọlá amínà ìsọkúsọ ní ẹ amín ìṣẹ̀dá dára ní ọlọ́run wọlá rẹ̀ amín ni pé ọlọ́run ọba mọ́ṣà ìgbà tí bá sàdúrà sí tó ní amín ìtọ́sọ ni pé wọ́n náà tó sàdúrà ní ibi ọlọ́run gbà ẹni wáyé ọlọ́run gbà kí ló sìn wọ́n náà èmi náà ọlọ́run fún mi lálàáfíà ìwọ ní kọ́lọ̀ ń gbàdúrà tí mo ṣe ìtumọ̀ àmì ni kí ọlọ́run gbà á nídìí bẹ́ẹ̀ èèyàn máa yá mi tàbá ń kírun tàgbà wẹ̀ èyí tààṣẹ lọ ẹ̀sìn ọ̀tán síbẹ̀ o àṣẹbọmọ́ àbí tọ̀ bí èèyàn bá síra lọ́dọ̀ àwọn òbí ẹ̀ iná tẹ́lẹ̀bọ̀ wọ̀ lòun náà wọ́ o ọkàn jẹ́ pé wọ́n mọ́ jáde padà tọ́bá lo àsìkò tọ́lọ́n fẹ́ ẹlẹ́bọ̀ nìkan ní oníṣẹ́kíní ní kó mẹ́ ọlọ́run tí ní Allah la yaghfiru an yushraka bihi ọlọ́run ní fẹ́ríjà wọn àmá àwọn olùgbàgbódodo tọ́lọ́run fẹ́ríjì táwọn ṣe òbí wọn ọ̀rọ̀ mi nínú tírà bàbá wa al-Bukhari ẹnẹ́gbẹ̀ ni Imam Bukhari nù ìtí ń kọwa ní ẹ̀wọ̀ ìtí ń sàlàyé fún ní ẹ̀wọ̀ tí ìyàwó wá kàtírà bàbá ní bóò lèyàn ṣe fẹ́ rúlà bàbá rẹ̀ olówó ńlá ni Imam Bukhari olówó ńlá ni ó jogún owó ọwá gbé owó náà ọwá gbé gbájẹ́ bá fa àpò lọ́wọ́ àpò owó ni wọ́n fi ń wá wọ́n fi tán wọ́n lọ wọlé jọ kan ọfẹ́ wọ bàtà òṣèré bàtà tí ọwọ́ gbogbo bàtà ti já ó ti náwó tán sí rí àdísì ẹ máa wá mímọ̀ ìdákun ẹ máa dúró omi adágún yọ máa rùn yọ máa síkíní yọ máa rùn ìfẹ̀yí ta kí náà ti tó à <laughs> ọlọ́ọ̀ní ká níbọ̀ kó rọ́bì sí di ní ilma anábìyàn wọ Muhammad ojoojúmọ́ ní kọ́ ma wà lẹ́kùnmọ̀ alẹ́kùnmọ̀ ma mójú yàn lánìí alẹ́kùnmọ̀ sì ní mamúyàn súnmọ́ lọ́wọ́ yìí sì máa mú yàn án rídánilójú lérí ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó fi parí ẹ̀ anábì sọ̀sọ́lám wọ́n ní anábì ní kààlẹ̀ nàbí yìí sọ̀sọ́lám mínà kàbá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ayin yẹ̀ṣùtì máa pọ̀ jù lù òun náà ní kí arákùnrin kan abọ́mọ kan kọ́ máa bú bàbá rẹ̀ àtìyá ẹ̀ fàkọ́ọ̀lì kẹfà yẹ̀ṣùtùmù àwọn sàábà wá sọfà nàbì pé ah bóòlù ọmọ sí máa bí bàbá àtìyá ẹ̀ ọ̀rọ̀ yẹn àwọn òpin kọ̀rọ̀rùn rẹ̀ báwo ní ó sì máa bú ọba ti yẹ tí yẹ ma bí bàbá tó bí àbí ìyá tó bí tí yẹ ma bú anábì ni yẹ́sùtùmù rọ́júlá fa yẹ́sùtùmù àbáhù wa umma tí ọmọ bá ti bú ẹgbẹ́ bàbá ẹ̀ ó ti bú bàbá rẹ̀ ó sì ti bú yẹ torí pé ẹni ìyẹn náà bú bàbá ẹ̀ yóò sì bú yá ẹ̀ ẹni sọ fún ìyàwó ìyá pé ìyá kò ní dá fún yín òun náà tó fẹ́ kò ní dá fún ìyá tiẹ̀ náà ee yọ ọ̀ràn sílé ànábì nígbà wọ́n ti rán sílé wọ́n ti rán sí yẹ̀yàn ànábì ní wàhálà ti bá ó ti dẹ́ṣẹ̀ ńlá náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n fi wọ́n náà lọ ẹni tó rí bàbá bàbá tó ní bàbá eré yìí ti dàrú yẹ kó bàbá ẹ̀ mọ́ ọmọ yẹn gangan ló bú bàbá rẹ̀ nínú sharia Islam ló sì jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ sábà bí tí wọ́n fi máa bú bàbá àyàn àbí tí wọ́n fi máa bú ya àyàn tó bá jí ṣe sábà bí ọjọ́ ìwọ ìwọlé sábà bí òwò náà ló ń bú ya ẹ̀fún rẹ̀ òwò náà ló ń bàbá rẹ̀ fúnra rẹ̀ àwọn abẹ́lọ́ nínú àna àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan akọ́lọ̀ mọ́sà ilẹ̀ wa níbi aburú mọ́sàlàyé fún yíjó ní ibi táyé bàjẹ́ dé bàbá àti ìyá wọ́n jà ọmọ sì ń fà wọn ọmọ ń fa wọn ìyá ògbà ìyá ògbọ́ bàbá náà gbà bọ́mọ̀ yóò ṣe fọ́ bàbá ìlétí látẹ̀yìn ọ gbá bàbá ìlétí látẹ̀yìn ẹfẹ́ mọ́ wọlẹ̀ ẹfẹ́ mọ́ tó wọlẹ̀ háì gbogbo dáwé kò tí ju oṣù méjì lọ ní December December bẹ̀rẹ̀ yìí ṣe jẹ́ pé ẹjẹ́ káwọn ọmọ wa kí wọ́n tara bẹ̀ sìn ọmọ jòkó mímọ̀ ọmọ jòkó ìdánilẹ́kọ̀ọ́ irú ọmọ yẹn tó bá ní ìdánilẹ́kọ̀ọ́ tó bá ní àǹfààní láti máa kò lè rọrùn nítorí pé wọ́n ti bọ́kàn rẹ̀ sọ̀rọ̀ wọ́n ti fi ọ̀rọ̀ ànábì wọ́n ti fi bọ́pọlọ rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run gbé ànábì dìde fún wa àánú ni o tó dé pé àdínsì àgbọ̀dọ̀ fílẹ̀ o ní ìbá fílẹ̀ yóò sórí bó o kùránì lọ́lọ́run fìran jìbìrìl àdínsì lọ́lọ́run fìran ànábì méjèèjì lèyàn bá fi jẹ́ mùsùlùmí méjèèjì lèyàn fi jẹ́ ọmọlúwàbí méjèèjì lèyàn fi sórí rẹ̀ láì àwọn bẹ̀lọ́ nínú àti agbára gbogbo àwọn òbí wa kọ́lọ́mọ́sàbà fún ọlẹ́mìí gúngùn ọlọ́mọsá rọ̀ wá fún dáadáa káàmọ̀ sí dáadáa sí wọn gbogbo àwọn tó ti lọ ọlọ́mọsá bá kẹ́ ẹni tí wá gbá bàbá ẹ̀ létí àbí tó ti bú bàbá ẹ̀ tí bàbá ti wá kú kí ni solúsàn tó ìṣẹ̀ṣẹ̀ wọn mọ̀ sí pé wọ́n ní kíní yóò sí kíní kódà tákì bàbá wọn bẹ láyé ọlọ́ lè bá wọn níjọba yìí pé mọ̀sùlá yìí gbogbo yín ẹfẹ́ríjì mi bàtà kí jímọ̀ tán jímọ̀ tọ́lọ̀ arákùnrin kan sì wá bá mi lókè okay ó ní ìmáàmù ẹ̀yìn pé mo kó ti àdísì náà ní jímọ̀ ìbátá ń sọ àwọn nǹkan tí ìmọ̀ torí ẹ̀wọ̀ náà wọ́n bá mi lókè nígbàtà parí jímọ̀ omi lóró lójú ẹ̀ ń sunkún èmi náà ṣe sunkún torí ìtọ́ mẹ́nubà ní pé ó ní ìmáàmù mo after jímọ̀ immediately mo sì wá ní kí lọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ ní ọdún keje ní táwọn ti sọ̀rọ̀ bàbá náà bẹ ní ìlú èbó ọdún keje dáwọn ti sékíní dáwọn ti sọ̀rọ̀ àwọn fi mítìnì sí ọ̀la àbọ́tọ̀lá ipé a conference call àpè bàbá látọ̀ èmi náà wà bá bàbá sọ̀rọ̀ ìkínlá fi bá bàbá sọ̀rọ̀ àdínsì náà ọlọ́run mọ́sà wọlé àánú ẹ̀ bàbá náà ọlọ́mọ́sà jẹ́ padà yọ́ burúkú lọ́dọ̀ àwọn òbí wa tó lè bá ti wá kú ọyẹ́ kí ni solution ọ ma ṣe sọ́dáka fún lè gbẹ́bọ̀wò ó lè gbẹ́bọ̀wò fún ní ọ ó lè gbẹ́kànga fún ṣàgbé wá sí ọmọ mímbẹ̀ ni ìdẹ̀kùn ọmọ bá bàbá yẹn tó ọlọ́run wọlá rẹ̀ yóò fi ríjọ lẹ́yìn náà ọmọ sàdúwà fún tọba ti rántí rẹ̀ ìpí ọlọ́run fi ríjì bàbá mi ọlọ́run fi ríjì tọba ti ń sàdúwà fún ìdẹ̀kùn ọmọ bá ìdẹ̀kùn bá ti ń bá ọlọ́run bá aláwọ̀ sí kíni yọ́ mọ́ lẹ́yìn náà èyàn wà gbìyànjú kí èyàn sọ fáwọn ọmọ gbogbo tí mo sí fún bàbá mi oye mo ti túbá o torí pé tàbí sí fáwọn bàbá wa àwọn ọmọ wá rí wa ọba ti fẹ́ gbé nǹkan lọ́dọ̀ bàbá ẹ̀ mọ́ mọ̀ rẹ lọ́wọ́ ọba wì dúró owó ọsọ fún ọmọ rẹ pé bàbá la fẹ́ fún lówó yóò sẹ̀mọ́tọ́ wà lẹ́hùn ọ̀dọ̀ bàbá là ń gbé lọ sórí ẹran tí mo dín yẹn ọ̀dọ̀ yá là ń gbé lọ ọmọ yẹn náà ti ń kẹ́kọ̀ọ́ pé tọ́ bá dáa fún yàn èyí máa ń ṣe dáadáa sí òbí yẹn ni torí tọba ṣe náà ni wọ́n náà gbà ọmọ àtírẹ́ni wọn èdèkọ́ ọmọ tírẹ́ni wọn lè bí ó ṣe máa ka abc nìkan ọmọ tírẹ́ni wọn bí yóò ṣe ní sunkún lọ́jọ́ alẹ́ ah níjọ́ ni wọ́n máa sọ pé bàbá wọn kú wọ́n yàyà kúyà lẹ́sìn lójú bàbá náà wọ́n ti yà sí ah lẹ́ẹ̀kan sí lọ yìí bá náà lọ́wọ́ bàbá wọn mọ̀ yìí ẹ̀yàn àdúwà ma náà sí ma ń gbà lára òbí anábì lọ sọ bẹ́ sallallahu alaihi wasallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh